بسم الله الرحمن الرحيم الحمد لله الله وبركاته ألا ورحمة الله أترى سيد موضع الفجوة نبوة محمد صلى الله عليه وسلم شكرا مضى أو صعبا أسلوب أو نفس هذا دليل أنا أبلغ بعد الجولة أو المتفي وأن لهم قلم بسم وكل أو القوى كلكم وكل الدول كرامة الله الرحمن الرحيم àbẹ́lọ́n fún ẹnìkọ̀ọ̀kan wa lílọ ṣíbọ̀ jíjẹ ọmọ níná lílù wa ọlọ́dà kò tó kọmọ jáde lọ́rùn àbòrí ọlọ́run máa tó dájú ọlọ́dà kò jẹ́ jáde kájọ kó tó wá nípa ìlà àbúrò ìyá àdàmọ̀rọ̀ pé àbẹ̀lú ìyọ̀dá ọlọ́run bá níjọ́lá a ó sì máa tẹ̀síwájú láti bá àgbàrún òkè yìí nínú tẹ̀sílù tó láti tọ́ á ilé ìjọba bọ̀. Lánàá pẹ̀lú ìyọ̀nda ọlọ́run, àyà tí a ti dúró, òun náà ni àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́rin, láyà èsìkì. Ẹni tí ọlọ́run lè jọ ọlá tó fi ń gbé bá máa àwọn ìjẹra eléyìí tó ń kú sí fáwọn ọmọ Israẹl nígbà tó ń là wọn lọ́wọ́ ọbẹrẹ àwọn nìkan òun tó ṣe ìjẹ ìlú fún wa tó ń ti sọ fún wọn yìí pé òfin àwọn ọmọ ẹgbẹ́ kalẹ̀ fún ẹ máa bọ̀ wá ẹ tẹ̀lé ilé ìfẹ́ ẹ̀wọ̀n ti ṣe kéde o ẹ̀wọ̀n ti ṣe ti ṣe ayé. ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ́ jẹ́ pé wọ́n ń gbé ẹ̀rọ kọjá àná bí ká ní ẹ̀nà ìṣẹ́ o gbogbo tó wáyé lè kọjá àná fẹ́rẹ́ ó béèrè nínú òun ọlọ́wọ́ ọba nìyẹn. ó sàlàyé lè fún àwọn aláàbẹ̀ lọ́pọ̀lọpọ̀ kó bá lóyún ẹ̀ka yẹra ọ̀rùn mo là ti jẹ nílà jẹ ìṣẹ́lẹ̀ ọba ìrẹsẹ̀ láti lẹ́tọ̀ọ́ sóhun ní jíjẹ wa àbí àràmù òun lọ̀pọ̀lọpọ̀ bí ayọ̀ tí wọ́n ń jẹ léde fún ọ̀gá bí. Abẹ́jọ pẹ̀lú ẹni pa ọmọlàkejì lẹ́kún lọ́yẹ̀ tó bẹ̀ lòun ti jẹ́ sí wọn. Àbí ẹni tí wọ́n gbé wọ́n ní kọ́ lọ wá fifty million wá lẹ́ni tó fẹ́ pé iṣẹ́ ti bá lóbi pé fifty thousand gbẹ́rí wọ́n wá pa ọ̀rẹ́ sí àwọn ọmọ wa kú pé ọmọ àdúgbò sábà pa wọ́n wá wá owó yìí pẹ̀lú gbèsè ẹlẹ́ni ní ọ̀sán ìrònú gbèsè rẹ̀ lẹ́nu kò pa ìdílé náà àwọn àtọ́wọ́sì máa wá yẹ̀ ọ́ síbi àwọn gbàrà ń bọ̀ kọ́ àwọn kan. ni gbogbo eléyìí tí máa ń fa ìfọ̀kalẹ̀ sínú wọn náà lórí àwọn kọ̀mínítì irú àwùjọ ìjọba tó burú wà báyìí tó dìde fún owó ẹ̀. Ọlọ́wà ni gbogbo ẹni tó bá wá lọ jẹ́ sí pé òun náà ti di àwọn àìmọ̀kan àbúrò ìjápẹ́ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àpàdà tẹ́tẹ́lẹ̀. ó padà ronú ìwàdà ó wá tọrọ àbújúdé ọ̀sẹ̀ ń kó bí àwọn ìwà àbàjẹ́ yìí ọlọ́run dájúdájú òun tí wá sórí tó sì pẹ̀lú ẹ̀. ọlọ́ọ̀bà tẹ̀síwájú lórí nítorí tí mú àdánwò olúkọ́ aka àwọn ọmọ Israẹli lórí eléwé kí láti máa gbọ́ àdánwò yìí lórúkọ àwọn ọmọ Israẹli látara ilé sáàmìrì òun náà tún gbé ọ̀gbẹ́rẹ́ èdè màálù ó gbélé wọn lọ́wọ́ fún ọmọ ẹjọ́ tètè. eléyìí ni àwọn ìtàn eléyìí tí ò ní àmúlùmọ́là eléyìí tó kọ̀ọ̀rọ̀ àdìpá fún wa. Léèṣẹ́ ni àti ẹ náà sáwọn ẹ̀rí ẹ̀kọ́ máa ń tẹ́lẹ̀ yìí láti wọ̀n rí kọ́bẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى قال فإنا قد مكنا قومك من بعدك وأضلهم السامعين فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أبطال عليكم العهد أم أردت أن يئن عليكم غضب من ربكم أن يئن عليكم غضب من ربكم فخلقتم موعدي قالوا ما أغلقنا موعدك ملكنا ولكننا أمنا أوزارا من زينة القوم ولكن وجدنا أوزارا من زينة القوم فقدمناها وكذلك علق السامرين أخرج له رجلا جسدا له حمار أقال هذا إلهكم وإله موسى فنسيه أفلا يرون أن لا يلجوا إليه قولا ولا يملك لهم ضرا ولا نفعا Ọlọ́run bá máa ní sọ ọlọ́run sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ ilé ìṣókún wáyé. Nígbà tá lórí wa mú ká àrí ìṣọ́lá tó wọ́n sẹ́láàmù. Ó pa ọmọ Ísírẹ́lì tó kó wọn lọ sáàrì ẹbí tó ti máa ń bá ọlọ́run bá ń sọ̀rọ̀ tọ́lá ọba àlejò ọlá ní tó wá gba ìwé òfin eléyìí ní ọlọ́ọba àlejò ọlá fún wọn ní iṣẹ́ ṣe tí wọ́n bá rẹ̀ wọ́n pọ̀ tó bá rẹ̀ wọ́n kò tó bá rẹ̀ eléyìí ó máa jẹ́ ìdúbá fún àwọn àṣìṣe wọn kan eléyìí wọ́n ṣe láàrin ọgbọ̀njọ́ tí ogójì ọjọ́ òun ni àdéhùn ọ̀rọ̀ láàrin wa ni. ṣùgbọ́n tá gẹ́gẹ́ bí àdéhùwà mọ́tà ní ìsọ̀ràkù ọ̀gbẹ̀ náà tó ṣe yí pé òun náà ni ànábì ọ̀rọ̀ tí ń pa ọ̀rọ̀ yìí lọ. ọ̀rọ̀ yìí múmúlá ànábì mọ́tà pọ̀ dípò pé Músá lẹ́gbà tọ́lá tí ní kí wọ́n rí ẹ̀yìn ìgbìrà ọ́nà tí Músá wá ń kó wọn lọ níjọ́ náà lọ́wọ́. Wọ́n kọ́kọ́ rí àwọn ìjọ kan èyí tó náà ọba rẹ̀ fi ọlá sọ fún wa nínú tí wọ́n tọ̀lá àárọ̀. Ó àwọn ìjọ yẹn níbi táwọn ìjọ yẹn ti ń orí balẹ̀ fóònù ọ̀gbàlà wá ń sè ìyẹn ní sọ́rọ̀ ọba àti ìjọba ń sọ máa ń tíwájọ àárọ̀ láyà one thirty eight one thirty nine sọ́rọ̀ ọba àti ìjọba ní báàbá wàhálà ọ̀tọ̀ omi wọ́n dọ́dọ̀ àwọn ìjọ kan yàkókó ara àbúrẹ́mi làwọn wọ́n wà nídìí òṣàkẹ́ tí wọ́n tún ti ṣe fíọ̀ náà kó òun ni wọ́n wáyé àwọn àjọ Musa ọmọ Israẹ̀l àwọn náà wá sọ fún Musa jọ́nà wípé ya Musa títí alẹ́ ìlà àránkàwọn ìlà ọ̀hún àlẹ́yà. Àwọn kan ni wọ́n ló bà tí wọ́n ń bọ̀ yìí. Báwọn náà wá ọlọ́run táwọn náà máa sìn. Òǹgbà táwọn náà máa sìn òun ni wọ́n ń pèlú kọ́ àwùjọ náà. Kàmáà náà wá àlẹ́yà lè ṣe olóògbà tí wọ́n tí wọ́n sìn. Kọ̀ọ̀lá iná kó káwọn ń tẹ́jẹ́ àlúrú àìjọ yìí ẹ̀ mọ́ ìtẹ́jẹ́ ni. Káwọn ń tẹ́jẹ́ àlúrú. Ṣé ẹ̀ gbà ìbọn tí wọ́n ń tẹ̀lé? Ṣé ẹ tó fẹ́ máa gbà ìbọn náà bá bẹ́ẹ̀ yìí tẹ̀lé? Iná àwòlá ìmọ̀tàbá rún àwọn akẹ́rù ẹ̀. ẹni ìkan ni wọ́n. Káyọ̀ mọ̀tàbá rún ẹni tí ó pa ni wọ́n látara tí wọ́n láwọn ìjọ sí fún yìí. Báwo ni níbi ohun tí wọ́n wà tí wọ́n láwọn ń ṣe? Wà bá fi mú mẹ́ta mú ya mẹ́lú wọn. Gbogbo ti ọwọ́ wọn pátá látara tó ń ṣe, ikú ó ń ṣe, àtàrí tó ń ṣe dáadáa tẹ́lẹ̀ tó ń lọ ní tó bàjẹ́. Torí pé àti kù jẹ̀mọ́. Kí ni tí ń jẹ́ sírìkù? Yóò fi ti jẹ́ mí ìlànà ẹ̀, bí ìbá gbogbo sẹ́yìn ti ẹ̀

Ọjọ́ ilẹ̀ ọgbọ̀n ọjọ́ àtàwọn ọ̀wà ẹ̀sẹ̀ ní tí wọ́n ti tẹ́lẹ̀ tí ogójì ọjọ́ ẹ fi gbààwẹ̀ ẹ̀ríkà owó àtọ̀fẹ́ lẹ́sìn Ilé ìrọ̀lọ́ ti sọ nínú sọ́kùnrin àwọn ṣùgbọ́n àti ìdílé ti wà. bàbá tó débẹ̀ ọ̀rọ̀ yóò tún ṣe ẹ̀kún rẹ́rẹ́. Kókó lè láti pọ̀ pẹ̀lú ìgbà abẹ́ká nínú ọgbà sábà bí nínú ọgbà sábà bí ẹ̀yẹ yẹn. Lẹ́yìn eléyìí tí Musa tó wá kó wọn lọ síbi tó ti bẹ́ẹ̀ lọ pé ọlọ́run ọba lókè tí lè ní. Ó fi ọmọ ìyá rẹ̀ Àrùn Obìnrin ó lé kalẹ̀ láti lè máa mójútó wọn. Ṣíṣe ní tóun bá dé kóun lè bá wọn lórí ìlànà tó òbí wọ́n sí. Orúkọ ìrìn ti mú dá ọ̀yà ti ti wọn lọ. Ọlọ́wọ́ ń sọ Múta ikú a máa jẹ́ lẹ́ta ń sọ ó lè fẹ́ àwọn ìdá ìrẹ́ Múta ìrúnú ń lójú. Kí ló jẹ́ kí ìrìn lọ ju tàwọn ìjọ rẹ lọ. Kọ́lá wọn ìlà ìhàlà àtàrí. Àwọn yìí náà, ó ta ni ó ń tẹ̀lé mi. Bí bá ti gbèsè làwọn náà ń gbèsè. Ṣùgbọ́n wàá nílò ìlẹ́ta òfin ìjàmbá. Èmi ń tètè tẹ́jú wá sí ọ̀rẹ́ ọlọ́run ọba. Nítorí tí lè rí ọmọ rẹ ní ọlọ́run. Nítorí ìyọnu rẹ ló ṣe jù lẹ́ẹ̀. Abẹ́rẹ́ ìgbà àwọn náà ó ti lẹ́sẹ̀ àwọn náà ń tẹ̀lé ni kí ọnú rẹ ọ̀nà ọba kó lè bá pọ̀ sí kó lè bá lékún lọ́dọ̀ mi nì. ẹ̀rí ta wọ́n bá bọ́ bàrà yẹn lẹ̀ lọ́dún wọ́n tẹ̀lé o lójú wa pẹ̀lú ẹ̀ lóòótọ́ nípìnlẹ̀. Ṣé láàárín pé mú ká ìrìnsù ẹ̀yà jíjú wọn lọ? Paul Ọlọ́run wá ń sọ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láàrin tó ń sá kúrò láàrin wọn yẹn. Tó fi ọmọ ìyá rẹ̀ àrùn tó ń bọ́ màrú lédè wọn wọn. Ọ̀la ni Màíná Kọ́lọ́tẹ́ ń náà kọ ọmọ ìgbà mi báyìí. Àwọn ọ̀rọ̀ àti sá àwọn ìṣẹ́ ọ̀rẹ́ wò lẹ́nu kété tó kúrò lọ́dọ̀ wọn yẹn. Ń bá dìgbà lẹ́yìn sáàmì ní ti sọ wọn nù sáàmì ti ní o ti sọ wọn nù sáàmì ń sọ fún wa ẹgbẹ ẹgbẹ báyìí náà ṣé ọba sọra sáàmì sáàmì sàlọ láti ẹgbẹ kan náà ni ẹgbẹ náà wọn ṣe ti ìròyìn rẹ ẹgbẹ náà lọ́wọ́ bá wọn ṣe wọn wà bẹ̀rẹ̀ àwọn ìgbà tó sọ lọ́wọ́ nígbà tí wọn. wọ́n ti ká mi ní jẹ́ ìṣèjì wa mọ́. látara bẹ́ẹ̀ ọlọ́ni àti táwọn lẹ́yìn kété tó ti lẹ̀ mọ́ ọ̀dọ́ láwọn dání sáàmì yìí múta sáàmì yìí láàyè tẹ̀sán rẹ̀ lójú púpọ̀ níbi ìsìnkú ẹ̀ka tó padà púpọ̀ lórí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ orúkọ ìdílé sọ̀rọ̀ lọ́wọ́ nípa ẹ̀ nínú yìí náà láàmì dáadáa Ìlànà dáadáa ó fara kàn mí lẹ́yìn ìtumọ̀ rẹ̀. Ìgbà yẹn wá kàdé pé lọ́yà aburú ọmọ bàrà kàn mí. Rárá o, ẹsẹ̀ tí ẹ̀ wá kọ sílé o. Ó sì ti pàtó pẹ́ẹ́tí báyìí ká yẹn wá kọ́ dàda sí ìrìnsẹ̀ tí bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ wá kọ́ lè. Àdúgbò láàmì dáadáa kẹ́lí mọ́tò mọ́tòlápà. Oore náà ń kọ́ láàmì dáadáa kó náà wọ́n bàrà kàn mí kó náà wọ́n lọ. Ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ìta àbápọ́jọ bí ìjàdá àgbàlagbà ọmọ ìjọba ní Mọ́lárí kan, ẹ̀yìn ọ̀gbẹ́ bá ti Mọ́lárí kan lọ́wọ́ lórí àwọn ìjìnlẹ̀ sí ìjọ. Títí rí náà nù. Ó tẹ̀lé sí pé Mọ́tá dáàmẹ̀ yìí ni wọ́n ti parí níbẹ̀ náà lọ́wọ́. Mọ́tá dáàmẹ̀ yìí òun lárákùnrin kan tó ṣe yí pé ó kó bá ọmọ Ísírẹ́lì lẹ́gbàá tá lẹ́nu Mọ́tá. Kí ni tiẹ̀ yá? Ọ̀dọ̀ náà ọba ó ti kẹ́lẹ̀ òun tó fi ọmọ ìyá rẹ̀ àárò ó ti rólé iṣẹ́ náà. kí ló ti bí musa ló ti pọ̀ lẹ́sẹ̀ kan náà ẹsẹ̀ ara musa ọ̀bá lẹ̀ máa. Àrọ́jà àmúnà ilá àkọ́ omi musa padà lórí àwọn ìṣẹ́. Kọ̀dìbà náà àṣìbà lẹ́nu tó kíró. Àṣìbà níbi inú tó le níbi inú tó lágbára. ìyẹn ló fà á nínú orú àwọn ààyè yìí òun ló mọ̀ sọ pé àlejò tó bá olùdínú. ọ̀bẹ nìkan ọlọ́ọ̀bà àdéjọ láti gan ọkàn ìdínú rẹ̀ nípa ààbínú gbọ́dọ̀ lágbára pọ̀. ṣùgbọ́n kì í ṣe ìdínú táwọn ẹ̀nẹ́jọ́ náà ń ṣe ìdínú ọjà ìkọ́ tó ṣe o. gbọ́dọ̀ àgbẹ̀sẹ̀ ìwọ́n ọ̀gbìn àlejò ìgbà ìgbà ọ̀rọ̀ èyí ni tàbí kí n ṣe ìdíje ìbọn mi jẹ ọtọ kiri tọ nà lọ ọtọ kiri tọ bà nkẹjẹ àná kiri tọ bà nkẹjẹ ń gbọnà tiẹ. lórí ilẹ̀ ilé ìjàmá àná ìmúta paradúrà àwọn ìjọ rẹ̀ lẹ́ni tó bínú ó ṣe délẹ̀ bọ́ọ̀lù ẹ̀ á lórí ẹ̀yìn ìjọ mi. aláwọ̀ yẹn ìdúkọ̀ ọ̀pùnkùn wá dání àgbàna ẹ̀yìn yìí ìṣe ẹ̀fẹ́ múre ni. Ó náà máa ń ti bá ń tàbí nǹkan tó dáa tó dáa tó dáa múre. Bọ́ọ̀ bá lè jọlá ó pàdé òun. Àlùmọ́nà wà lọ́wọ́ fún yín nǹkan jẹ́ iṣan mú gbádùn ọ̀rọ̀ tó dùn lẹ́nu gbádùn. Ó dáhùn náà ọ̀rọ̀ náà bá lè jọlá bá ń tàbí wọn ẹ̀. Ó máa ń tàbí wọn àbújá lọ́dọ̀ ara ẹ̀. Mo ti bẹ́ẹ̀ mọ̀ èyí kí ló mú fún ilé ìdí ilé abàbọ̀ ọ̀la àlẹ́ ìlú ni a sábẹ́ òkúrò wà bá yẹn tuntun tẹ́lẹ̀ àwọn àwọn nínú àyẹ̀wò láàárín ìlú ọgọ́gùn sí ìrọ̀bì fún wọn abẹ́rẹ́ ń pẹ́ ìpinnu ọlọ́run ọba yìí ó sọ kalẹ̀ lé lórí àpàdà ọ̀hún ẹ̀yí kúta ẹ̀yìn yapa àdéhùn tá a jọ ní bẹ́ẹ̀ ìgbò lórí àdéhùn ìgbàgbọ́ ìmọ̀jẹ̀ bí yapa ẹ̀. ṣé ìnà ọlọ́run kù yìí ṣe ẹ̀fẹ́ ìnà ọlọ́run àti ìdíkẹ̀ yapa ní. Àbẹ̀rẹ̀. Ààrẹ ìmúta ni wọ́n ti béèrè fẹ́ǹtọ́ náà. Kọlu wọ́n fẹ́ sí lẹ́nu wọn ní pé máa àbàlá fúlẹ́mọ́ orí látàbí mẹ́sì. Lẹ́múta àgbàdédé yapa àgbàdédé yapa àdéhùn rẹ̀ bí málìkì náà pẹ̀lú ìkápá wa. ọ̀nà mẹ́ta òun ni wọ́n tún ká nínú málìkì náà. wọ́n pa ọ̀nà mẹ́ta ni wọ́n bàtà gbọ́nà méjì náà ni wọ́n bàtú. bí málìkì náà bí múlìkì náà bí mílìkì náà. Tọ́lá bí mílìkì náà pẹ̀lú ìjápa wa. Mo rò pé bí mólìkì náà wà bí málìkì náà kìí ṣe pẹ̀lú wípé ní àtúntọ́lá nípa àtúntọ́lá a ò tó bẹ́yà ajú òfin eléyìí tó gbé kalẹ̀ lọ. Kìí ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ló wà. Jẹ́jẹ́ àti bẹ́ẹ̀, ìrẹ́ Musa. Jẹ́jẹ́ bá kàtà dédé ṣe bẹ́ẹ̀. Ààyè apá lórí ètò gbé kalẹ̀. Wípé ká máa tẹ̀lé. Àgbàjá ti ń pè ní ولكنها أملنا أوزارا من زينة القوم ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ètò wáyé lórí àbíjá ìmọ̀ òmìnira àwòdárọ́ àwọn ohun ẹ̀ṣọ́ ìfọ́síwẹ́rẹ́ eléyàn sọ̀rọ̀ àwọn bọ́wà nígbà tí fẹ̀ràn abẹ́ríkà kó tó di wípé ó lé àwọn ọmọ Ísírẹ́lì ọmọ ẹlẹ́wọ̀n kò nílùú Ísírẹ́lì. Musa kó wọn jáde wọ́n tẹ̀lé Musa ń jọ́nà. Àwọn tí wọ́n gbà fún Musa àwọn kẹ̀kẹ́ nínú wa nú àwọn obìnrin wa àtàwọn kọ̀ọ̀kẹ́. Wọ́n ti yá àwọn góòtù àwọn júwẹ́rìsì kọ̀ọ̀kẹ́. Wọ́n ti yá lọ́dọ̀ àwọn tí wọ́n gbà fún ìràáwọ̀n àwọn yẹn wọ́n ti yá lọ́dọ̀ wọn. Àwọn yìí ti wá parẹ́ wọ́n ti tẹ̀lé sí odò. Àwọn nǹkan wọ̀nyí wá wà lọ́wọ́ wọn. kò yẹ àwọn nǹkan bíi góòtù wọ̀nyí wà lọ́wọ́ wọn Aaron ẹnu gbàdí Musa kéré tiẹ̀ ṣáájú wọn ń nà wọn kọ̀ mọ́ ẹ àwọn kéré tó wà lọ́wọ́ yìí ẹ̀dá ẹ̀dá ẹ̀dá sínú kòtò wọ̀nyí. Àwọn jẹ́rìsì wọ̀nyẹn òun ni òmìnira ọ̀gára ètò tó wà eléyìí ni àwọn nínú dáàbì wà bẹ́ẹ̀ wá. Àwọn nǹkan bíi góòlù wọ̀nyẹn, eléyìí tí a jù sínú kòtò wọ̀nyẹn, wọ́n wá yọ òun ní dáàbì nínú yọ. Nínú kòtò tí wọ́n jù sí wọn, àwọn ọ̀nà kòtò tí wọ́n dàbí fámìlì wa lọ kú láti. Òun lọ wá yẹ, òun lọ sọ di ògédèǹgbè màálù, eléyìí tá a padà tán wájú. Ìtọ́fà ni ẹ̀kùnlélá àwọ̀gára, eléyìí ni ó gbé ìjẹ̀lé wa lórí, kí ni kó sì yẹn òun ni, dáadáa sínú odò tí ń sin iná tó lẹ́kọ̀ọ́ ni, nínú ọ̀pọ̀ àwọn ìjọ tó bá ti ta gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n ní wọ́n yá ni o, àwọn ọ̀dọ̀ wọ́n yá ni o, ìtọ́jú ọ̀dọ̀ bá àwọn tí wọ́n yá lẹ́yìn rẹ̀ wọ́n ti parẹ́. Ẹ̀rú wọn gbà gbọ́dọ̀ làwọn ò sí, pátó wá sí àbáwọ̀ àrùn, àlẹ́ àrùn lọ fún wọn nìyẹn, wọ́n lè lọ́dọ̀ àdínà gbogbo. Ibi wọ́n wá dà sí wọ̀nyí. Bàkàtà pa wọ́n ti sílẹ̀, wọ́n la jù sílẹ̀. Bàkàtà lè kà á lè kọ́ sáàmìrí. Báyìí ni sáàmìrí yìí ló tó wá yọ yẹn, nínú síra rẹ̀ nìyẹn ó wá lọ síbi ojú ẹsẹ̀ ẹ̀ lè dọ́là dáná ra àbá ni ó wá lọ síbi ojú ẹsẹ̀ jìbìrì níbi tí jìbìrì lù ti máa ń mú ìfẹ́ wa àbí wá jìbìrì lù wá sọ́dọ̀ àdébí múta wá bu ojú ẹsẹ̀ rẹ̀ ó wá kù síbi kíni òbẹ́rẹ́ òbẹ́ màálù yẹn wọ́n ní ìyẹn ló wá fà á níwọ̀n ní ìyẹn ń fà á lẹ́yìn àti nígbà tó yíra padà ìgbà míì adún gbọ́dọ̀ rẹ̀ yẹn òun ló wá fà á tó ti jẹ́ sí pé nǹkan yẹn wá jẹ́ ìjọjú báwọn náà ṣe ìkankan ní yíra padà yìí ìkankan ní tó mọ̀ ẹ̀. wàhálà tó kalẹ̀ nìyẹn tó ti jẹ́ sí pé tí màálù yẹn bá ti wá dé tó sọ́sá mi yóò forí balẹ̀ fún. ó wá júwe ìtàn yẹn náà gẹ́gẹ́ bí ó wá júwe ìtàn yẹn gẹ́gẹ́ bí ìtàn tí.

Bàbáwọ́lú àdá ìdá òkun kó ń sọ fún jùlọ náà ọba mú dá kúkú yín bá. Ó ní kẹ́ ẹ wá kíkẹ́ iná kẹ́ gba ìwé òbí lọ́bẹ̀. Bí sáà nìyí, mo ti ṣe àwọn ẹgbẹ́ ìlọ́lẹ́ni. Ilé ìwà lọ́lọ́wọ́ bá lè jọ láńsọ fún Musa pé ilẹ̀ Musa pẹ̀sì padà lé. Méje wọ́n ti ọ̀nà ìgbé ní wàhálà lè fi bá bọ̀ títẹ́. Ọlọ́run ti gbà wọ́n lọ́wọ́ ọ̀gbìn àwọn tó bẹ̀rẹ̀ lọ́lọ́run fún wọn tí wọ́n kọ́ tẹ̀lé tọ́lọ̀. Wọ́n lè náà tó fẹ́ gbé tàbí òun náà tó mọ òbédè gbé màálù tó bẹ̀rẹ̀ lọ́wọ́ wá ṣe kusa bawa kusa da bala ya rauna Allah ya yi ile kauna wala ya misra ubara wala abuwa ọlọ́ni abala yàrá gbogbo ẹni tó ń pè ká mí lọ́lọ́wọ́ tí wọ́n ò mọ̀ ní sáwọn náà ò ní pé táwọn ń pè lọ́lọ́wọ́ yìí kálá ẹyẹ ti yan kò lè tètè ọ̀rọ̀ kan padà bí bá sọ́ọ̀tì ẹ̀pá náà jùlọ yìí nítorí wọ́n ní àwọn ìṣòro àbá rẹ̀ jọ kéré àná mi. nígbà tí wọ́n ní àwọn fẹ́ lọ ọbẹ̀ ọdún kà àná ìlú ẹ̀mí ní ìjẹ̀kì ìní ìjẹ̀kì ara mi ò ṣe dáadáa ṣe lè lè bá yín lọ kó má ba lọ. nígbà tí wọ́n lọ jẹ̀mọ́ nígbà tí wọ́n ó dé kí lọ́sẹ̀

wọ́n tẹ́lẹ̀ wò pẹ̀lú àwọn àwọn. Ta ló sọ̀rọ̀? Wọ́n tẹ́lẹ̀ wò pẹ̀lú òsà àwọn yẹn. Ṣọlá ẹni bẹ́ẹ̀ tó láyà tó lè ṣerú nǹkan bá pẹ̀lú òsà àwọn. Jàmá, kí ni bọ́ọ̀lù yìí? Gbogbo oúnjẹ náà náà, wọ́n ń sọ sọ yìí pé ah, yóò kárò láwọn bàtà. Ọmọkùnrin kan bẹ́ẹ̀ òun ni ń fẹ́ rí àwùká wà yí lójú òun ni máa ń bojúkójú wò wọ́n òun ni máa ń kọ̀ kẹ́kí nǹkan nípa àwọn òòtá wà yìí kọ́ọ̀lù náà Ibrahim Ibrahim ni ó ṣe ẹ́ Ibrahim ni ẹ pè wá òun ló súnmọ́ ó ṣe nǹkan yìí jàmá nígbà tí Ibrahim ti rẹ̀ nǹkan tí Ibrahim wí fún wa Ibrahim ni wọ́n sọ èyí ṣe yín.

ọmọ yìí ọwọ́ rẹ̀ tẹ̀ wá o ṣùgbọ́n ẹ má jọ yà yín lẹ́nu àkọ́dẹ́ ha kọ̀ lẹ́kọ́ olù àlẹ́ àtúntàrí ẹ̀ńkọ́ ìgbà yìí nínú ẹni tó rí ibú bá ti lẹ́gbọ́n ẹni tí ọlọ́wọ́ bá ti kádàrà pé yọ mọ̀nà láyé ẹ gbé sójú ọ̀nà yóò rẹ̀ rẹ̀ kọ̀lá sínú gbó ẹ gbé sójú ọ̀nà ẹ̀ ó sí ọ̀nà rírọ̀ àtọ̀ ọ̀nà ẹ̀ ó bá rìn débi kan ọ̀rẹ́ náà yóò rí bọ́pọ̀ mẹ́mọ́ yín kí ló ń wò rìn kò sí tí a sì ṣe rìn náà lọ́fọ̀ọ́

pàtẹ́yìn náà máa gbóòdì sọ̀rọ̀ èyí tó jẹ́ ìsì ilé ìwọ̀n kan alòbìyàjà níbi ìbọ̀yìn tó ta bẹ́ẹ̀ lè bẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí òun ni wípé anábì wa mú ká òun náà sọ báwọn àjọ rẹ̀ nígbà náà lọ́wọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wọn pé ìyàbá láàárọ̀ ọ̀nà àlàyé ju ìròyìn sẹ́yìn náà mọ̀ ní àlàyé ju ìròyìn kọ́ńlá ilẹ̀ ẹlẹ́yìn kò tẹ́lẹ̀ ń bẹ màálù tí mú tátá mẹ́lú yìí máa fún yín tó lè fọ èsì kan fún yín tó lè sọ nǹkan kan fún yín ni wà láyá mílíkù làwọn gbọ́ oníkápá ìlera àti agbóbara àti ẹni wá bẹ́ẹ̀ ni wà láyà fún wa kò sì lè sàǹfà ní kankan fún wa. kò sáǹfà ní kan tó lè ṣe fún wa lórí ẹ̀. wàlàkọ́ni kọ́ ọ̀nà ẹ̀kọ́ àrùn àrùn náà. ó sọ bẹ́ẹ̀ fún wa ó lè ká ń ṣe wọn ọba mú ó sọ bẹ́ẹ̀ ọlọ́run àpá ìbọn aláàrùn náà ní àrẹ́bí àrùn náà fún kí mú sọ omi ìtẹ́yìn ìjọ ní ti ní lélẹ̀ àdáwò lélẹ̀ lélẹ̀ ìtẹ́ ẹgbẹ́ máa tẹ̀lé àdáwò ní ẹgbẹ́ tẹ̀lé bí mú sáré yìí tó rà ẹ má dáadáa rìn nínú lóhùn ọba yín òun lọ́ba àwa dáàn ọba tí ń tọ́jú gbogbo ayé jẹ̀mọ́ tá a bá mọ̀ túmọ̀ àwa náà dáadáa ọ̀lọ́ àìsọ̀yẹ́ kárẹ́ nìkan tó kù ṣe nǹkan náà lórílẹ̀ jọ lọ́wọ́ bá tó dá wa lọ. Arahman káàkiri ọmọ agbáyé ìjọra àmọ́ ìkúrò bẹ́jọ́ bẹ́jọ́. Abdulrahman ilẹ̀ ń bẹ̀. Ó máa wọn ìjáde máa ń bá àwọn nǹkan lórí mú àwọn tí nǹkan òye náà rẹ̀ ẹ̀rí abúlé wa. Kálọ́wá lè jẹ́ Rahman. Abdulrahman ni ẹ̀rọ lọ ń bẹ̀. Arahman ọlọ́ọ̀bá ní jẹ́lẹ̀. Ọba tó ṣe pé ṣé àwọn ẹ̀dẹ́ èèyàn la fẹ́ sọ ni? Àbá ẹranko ṣé ìdájú ń gbé lórí ọ̀dà láàbọ̀ ni àbẹ́ ìtú nínú omi? Bàbá ẹ̀kẹ́ bá mú ẹja mí ìjáde nínú omi ẹ̀rọ dìrà ẹ̀. Ẹja tí máa gbé ẹja mí ìjáde nínú omi wọ̀wọ́ ìjó sì jẹun lójúmọ́ èrè. Ẹja wọ́n jẹun lójúmọ́ yóò ta ní pèsè ti jẹ̀mọ́. Gbogbo wa náà pàtàkì náà wọ́n fi tó jẹ́ oníjà ọmọ ọwọ́ wa kù wá oníjà dà ọmọ ara wa jìnnà. Nítọ́ ọlọ́dún parí ọdún tó dá ọ. àrísíkúkà yẹtìlúbúkà tàbá buka ń àfẹ́rẹ́. Abẹ́rẹ́. A sì kí ẹ ń wá ọtí bí wọn náà ti ń wá kárí. Ọ̀sẹ́yì ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìkẹ́ mọ́tò wá já mọ́ ara yìí. Ìjọba lóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ni ó wà lọ́nà àrámù. Nǹkan tó kọ́ ò

ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ ní eré òun náà ti máa gbádùn láti gbà náà láti ṣe ẹni láti jẹ́ ní ibi òun náà ti máa jìyà láti gbà náà dìde àdébìrì jáwọn lò sọ̀mọ̀ mọ́ wà ní ìlú torí ìdí eléyìí Haruna wá ń júwe ọlọ́run ọba tó ní wọ́n máa sùn àǹfààní wo lò lédègbè màlúù fẹ́ẹ́ ọba Arahman ọba tó ń pèsè jíjẹ múmu àlàáfíà lílọ bíbọ ní ọba Arahman. Òun ni ẹ máa ń fi pátẹ́bí wú ní ìrìn àti òun àmúrí ẹtẹ̀lé ìlànà sí ìtẹ̀lé yìí. Òfin tí Múká ti sílẹ̀ fún alẹ́ já máa tẹ̀lé yìí. Àṣẹ tí mo pa yìí ni ẹ tẹ̀lé yìí. Kọ́lù lánà bọ́ alẹ́ ìyá mi bí wọ́n sọ fún arúgbó ìjọ náà pé àwọn òní yà àwọn òní kù. Àwọn wà lórí òkèlè lè mọ̀ ní ìdáyìí táwọn máa tẹ̀ àtàyè ìdí àyè iná mú ká àyàfi tí wọ́n bá darí báwọn lórí orí olè náà mú tọ́ darí báwọn orí olè náà ni mú tọ́ darí báwọn ìjọ ń jọ náà tí wàá ní mú ká ń gbà ó dé ayé àdúgbò tó tẹ̀lé náà láti dúró bẹ̀rẹ̀ àsìkò wa ọ̀rẹ́ àrùn ìgbà mú ká dé ẹ̀wọ̀n mú ká mú ká ọ̀pọ̀ tẹ̀sí wọn. ó bá a lè jẹ́ sí gbogbo ọ̀tọ̀ ìjẹun lórí ìgbà ọmọ yìí pé fún fọ́ni ọ̀ ẹni tó fi ọ́sọ yóò ṣàlẹ́jì rẹ̀ tọ́lá yà wọ̀ á gbé láti lẹ́bù kéékèèké náà. lẹ́bù kéékèèké òun ni wípé wọ́n ń jẹ́ ọ̀gá nílé sọ́kà wọ́n yàn ọ́ síbẹ̀ bẹ́ẹ̀ máa ń ní wà bọ́ọ̀dù náà tó wà abẹ́rẹ́dà tí ó ti tún wà lọ́tọ̀ mánéjìmẹ́ntì wà lọ́tọ̀ abẹ́rẹ́dà bí bọ́ọ̀dù tó wà wà yẹn náà ó tún lè lẹ́ni tó ṣe ipò òun gẹ́gẹ́ ní dàrẹ́tọ̀ wákàtí wọ́n ti mánéjà. ìwọ mánéjà tó ṣe dáadáa mánéjẹ́ntì wọ́n lè gẹ́ni wọ́n challenge ẹ̀ bọ́ọ̀dù náà tó lè challenge management director náà wà máa direct àwọn tó jẹ́ bọ́ọ̀dù náà wọ́n máa lọ wọ́n máa lọ sí kẹ́ni wọ́n máa lọ sí kẹ́ni bọ́ mọ́nà director lókè àwọn bọ́ọ̀dù wọ́n máa lọ sí jẹ́ director. bí a ti máa tó nìyẹn. mo sọ wá rí ọ̀hún ayé nìyẹn o. ẹ̀kọ́ ni bókálukú wa náà ká mẹ́jọ kọ́ wá ń bì kan lọ́yẹ́ pé wọ́n challenge ẹ̀ o. bókálukú náà wá ń bì kan wá lọ sí ńlá gbogbo wa pátá àlẹ́bí ni kullukum ra'i àdìsàbà àbúrò ní ìwọ̀rù kullukum ra'i kullukum mas'ulu àrò ìyẹ́tì gbogbo wa pátá la dáná jẹ á jẹ wọ bàbá ti dà àwọn ṣẹwọ́n jẹ lọ. àwọn fámìlì rẹ̀ nọlé mo ti tó wọn tí wọ́n ti tọ́lọ́ ọlọ́wọ́ fi lọ́wọ́ rẹ̀. gbogbo kálukú àti àbáwà bàbá ti ń jẹ́ olórí kan níbi ká ilé a máa yà ẹ lẹ́nu pé ṣé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú àwọn tí wọ́n fún àgbélé bá ti gbé apá lọ́wọ́ rẹ̀. Àwọn tí wọ́n lọ o rẹ fún wọn? rẹ fún wọn? Ìṣẹ̀tọ́ bá ń ṣe ṣe tó lọ́wọ́ nìkan sọ. yẹ ṣé tí community rẹ nídìí ẹ béèrè fún ìfọ̀rọ̀dáwọn community rẹ ń fèsì tó pìtẹ́ǹtì ẹ̀ láì rí tọ́ra tó pìtẹ́ǹtì ẹ̀ sí. àbí wọ́n kàn wọ́n sáyé lọ sí ẹni pé àwọn ìyẹn náà wọ́n fi sọ̀rọ̀. àbúrò pé kí ni ìtú wọn ní kó o fún wa ìtọ́ yẹn kó o fi àyè tó wà yẹn béèrè kí wọ́n lè fẹ́ fún wa wọn ò fi yẹn àpótí ẹnìkan wọ́n dùn. Ah, ó bèrè lọ́wọ́ rẹ̀ ó wá kó tóun fọlọ́. orí ìyẹn lè ní Musa ti dé kọ̀lọ́ bá wọn tí wọ́n ń ṣe òdédè jẹ màálù dàrẹ́tì ta lọ́kọ̀lọ́ bá ó ní áárùn náà mẹ̀nàkà ilé àìsàn òṣèlú èsì ọ̀dọ̀ wò wọ́n kí wọ́n fi kọ́ mi láì. Gbogbo ọdún wọn náà jẹ́ àyẹ̀fípò ọmọ yìí pé ìsìn ó bá fi ọgbẹ́ mójútó dáadáa tó ní lọ rẹ̀. Àṣà ń lọ nìyẹn o. Àwọn ajá ni lẹ́nu kẹ́rì kan wá sí ipò. Ẹ̀ka rẹ̀ ilé ti jẹ̀ mọ́rùn. Ilé ti jẹ lọ́gẹ́dì. Ilé ti jẹ kíní jẹ́. Ipò táwọn ẹni tó bá ma responsibility tó wà níbi ipò máa ń sábò. Àwọn máa ń sábò nì. Torí pé àwọn àsìkò mi lè èyí ó bí sí ó ní láti láti fáìsì ní pẹ́tọ́ dípò tó wà yìí wá síbẹ̀. ọlọ́ba àti ìrẹ̀lẹ̀ máa mú mi àgbà fún ìyá àbúrẹ́ àti gbogbo àdìgẹ́. wọ́n pọ̀ jù ìkan ní bí ìjẹ tàbí jẹ nǹkan ẹ̀ ọ̀dọ̀ wá fún ọ̀dọ̀ pé kí n tó wá rí pọ̀ jù yẹn òun mo tó yé. ẹ wá lè kó wọ́n padà lómi yẹn. mo sọ fún àwọn ọjà mi ní àárọ̀ gbọ́dọ̀ mo wá kó wọ́n padà láàárọ̀ ẹ̀ńtẹ̀ àwọn náà ti mẹ̀járe wàhálà àwọn ọkọ̀ ni àbíkọ́lọ̀ kó fún ara àbí à. àwọn ti ọ̀dà sáàdì kan yẹn á sọ pé àwọn sẹ́ẹ̀sì kan lẹ́tẹ̀ yóò máa gbé kù ó ní ààyè tiẹ̀ gan. ó ní ààyè tiẹ̀ yóò rẹ̀ ọ́ tí wọ́n pè ọ́ fún kankan mi ààrẹ wọn ó sì fún mi lára rẹ̀ ṣe kí wọ́n pè sí ìṣòro àti lọ́wọ́ tẹ́ bá pè ọkùn kẹta ọ̀dà nǹkan òun lẹ̀ àti tó tún darí tó tún lọ́wọ́ tó tún kàrà kàrà. Àmọ́ ẹjọ́ mi jẹ́ pé oúnjẹ àárọ̀ kò sí torí pé kẹ́nẹ́ àsìkò tó pọ̀ jẹun sí kò ti lọ yanjú àwọn ètò kan. Tó ti gbọ́dọ̀ mọ́nà. Ló pé ipò yẹn nítorí òkú àlékò náà. Mélòó ló wà máa ilé Tó bá ti wà nípò kan Màá pé responsibility ni Haruna táàlẹ́bì Musa tó sílẹ̀. Bàtà nẹ́bì Musa dé ọ̀lọ́ Básálì yíyù. Ọmọ ìyá rẹ̀ tó fi sọ́lé lọ́lọ́ bá ń pè ìyá Haruna. Èwo ló fi ọ́? Ìdílé ẹja ọ̀dọ̀lú kúrò lórí wọn kọlù lẹ̀ sí lórí

ọlọ́wọ́ ju bẹ̀mí ilẹ̀ yìí dàpọ̀ èyí wọ́n ń ṣe bí nǹkan yẹn tó ti ní la pẹ̀lú àwọn ẹ̀dínwó sáyẹn báyìí bẹ́ẹ̀. irun bẹ̀mí ilẹ̀ kí n lè ilẹ̀ ṣùgbọ́n pé ara àwọn ẹ̀yà wọ́n jẹ́ agbófinró wọ́n ti mú ẹ̀yẹ. agbófinró títọ́ òṣè tí wọ́n bá tọ́jọ́ rẹ̀ wọ̀n láì ọ̀sán àbùkù ní òṣè ọ̀rọ̀ bọ́ọ̀lù. fọlọ mẹjà ti nílé wọ́n ti wọ́n ti wà mú. ẹ̀wọ̀n náà ti ẹ̀yìn tọ́ má wọ́n náà ẹ̀yìn tọ́ má ẹ̀ wọ́n ti kú ọmọ ló dà. ẹlòmíín bẹ náà lé ní wọ̀lá ẹ̀wọ̀n tí ò ẹ̀wọ̀n tí ọ̀gá náà lẹ́sìn ìgbésẹ̀ gẹ́gẹ́ Àbẹ̀rẹ̀ wọn lọ́mọdé àti ìlú. Lórí ìdí eléyìí, ànábì Musa ọ̀pọ̀ arúgbó ọmọ ìyá ọmọ ìyá nǹkan tó dáadáa lórí ilé àti àkókò rẹ̀ nílẹ̀ ọ̀sẹ̀. Wàlá àbí wọ́n fi irun orí mi tọ ọ̀fà náà júlẹ̀. Lẹ́yìn ìgbà tó júlẹ̀ tán, wọ́n sì wá lè sọ̀rọ̀ ní ìlérí. Kọ̀sí tó á ń tẹ̀kù látọ̀ lọ sọ́dọ̀ ẹ̀yẹ̀dà ní ìsirá ó ṣe ṣe káwọn kan gbẹká káwọn kan yapa káwọn kan láwọn ọmọ tẹ̀lé sáàmì yìí lọ káwọn kan sì dúró lórí ìlànà ìjẹ tó ní kí n máa bí kíni kí n máa bí jíjẹ mọ́ wọn. ṣùgbọ́n wà lámúdẹ́rì gbogbo báwo ni eléyìí òun ni mò ń bẹ̀rù kó mọ̀ wá jẹ́ sí pé tí mo bá lọ ṣe bẹ́ẹ̀ àwọn àkọ́ ìmọ̀ta àwọn àkọ́ ńlá wọ́n tẹ̀lé lánàá ti sáàmì rí nǹkan má di pé yóò gbọ́ ta ni tí wọ́n tọ́ fún àtọ́ bá wá dé ọ̀hán nílé ma kí ni mo fẹ́ lórí ẹ̀ wà látẹ̀rù kó búkà òrí nìyẹn. ó ní máa rúgbó tẹ̀lé mo gbé. ṣùgbọ́n wọn náà ti ké tó lù mẹ́rin yìí á lè mọ kí ni kàtà àti pẹ̀lú wọn. orí ìdí ilé ẹ̀kọ́ ni nígbà míì tí nǹkan bá dé díẹ̀ yóò mọ̀nà tó gbà fi tú àwọn tó bá tún ṣe kẹ́rẹ́ àwọn tó bá fi ọ́

èkó mu tí ó ti dìnnà ọmọ abẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àbá àbá òbí tèmi kí wá sí ìdúnà àbẹ́ ọ̀gáyé tẹ́ta pẹ́rẹ́ pẹ̀lú láàyè tèmi lórí ọ̀rọ̀ yìí òun ni wípé láwọ̀ àmọ́ mi wà látàbẹ̀rẹ̀ àwọn òkú ọ̀rẹ́ sí láti bẹ́ẹ̀ nà mọ̀ ìdìlà bẹ́ẹ̀ lọ́rẹ́ ìtumọ̀ rẹ̀ nípa àlẹ́ pé mímọ̀ ní àdìrẹ́ ti lékè pé ẹni mú mi ní ìjẹ́ mú mi ní bẹ́ẹ̀ rárẹ̀ kúkúrú tó ti ṣe òun náà àlẹ́ ìwá bàbá ìrẹsẹ̀ òun náà ó kúrò lọ́dọ̀ jíjẹ. ọ̀rẹ́ wa ya kéèkì lẹ́nu pé ẹni wọ́n ti lé rẹ̀ ọ́ tó o ti gbọ̀n kéèkì tó o ti ká lè tọ́ta pẹ́rẹ́ ṣe lè gbà ní ìkẹ́jọ làánì ẹ̀yà gẹ̀nàdínì gẹ̀nàdínì. yàrá ṣe hàn pé ìkẹ́jọ làánì ti sẹ́ẹ̀tì gbúngbọ́ náà òun ló dá kíríkọ́tù mọ̀tẹ́sílẹ̀ alẹ́ yìí. ẹ̀ka náà ní àwọn tí wọ́n bàjẹ́ fẹ́ẹ̀sì ó sì dìde lóòótọ́ ó sì dìde àwọn kan náà máa fi ṣe ìṣiṣẹ́ nínú rẹ̀. àkíyèsí nìyẹn ẹ̀kọ́ nìyẹn bí nǹkan bá ṣẹlẹ̀ àwa ti òkun ìhòòhò àwàrù bí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀dùn ìlú yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ́wọ̀n ní ìlú yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ń pè ẹ̀ fáǹsì ó dé nìsí ẹ̀rọ fáǹsì àwọn fáǹsì ti ta nílé àwọn fáǹsì ta nílé ọdún wàhálà náà ni bẹ́ẹ̀sì ni àwọn tí wọ́n lè káǹtì yẹn lórí ìbàjẹ́ ní títí títí bẹ́ẹ̀ ṣe náà nìyẹn títí òpin yẹlẹ rẹ náà ni wọn àgbà àwọn káǹtì kìnìún lélẹ̀ àwọn káǹtì kìnìún lélẹ̀ wàhálà ọmọ wa tẹ̀lẹ̀ ìdí náà ọmọ tẹ̀lẹ̀ ní nǹkan bá tẹ̀lẹ̀ tẹ̀sí dúró yẹn sùúrù yẹn bàbá àwọn àrùn àrùn ló ń lo nǹkan náà wa àti mú sánà wa dé tó wá gbọ́ Insha Allah ta'ala nínú tẹ̀sílù míì tí ó máa wáyé òun láti máa ka eléyìí. Abẹ́rẹ́ ọ̀bà àti ìgbọ́ra wọn àti ìtàkà rí ní àti parí mú bẹ̀. Ọlọ́run